Hello everyone, welcome to Tony Talks. Star girl ni. Wá ṣe wá mímì kẹ́ um, Alájà Lizzy Anjorin um, lórí ọ̀rọ̀ ṣẹ̀pẹ̀tẹ́rìn Ìyábọ̀ Òjó the queen mother ni Star girl wá mímì kẹ́ Alájà Lizzy bó ṣe máa ń sọ̀rọ̀ bó ṣe máa show ẹ̀. Ẹ jẹ́ ká jọ wo nǹkan tí Thank you all for watching till I see you in my next video stay safe and stay blessed i love you all bye. lórí ibú ó lọ sí hmm. ó ti ẹwà lé níta bá tẹ̀gbọ́n kan tó ń sọ ah, pátí tóun ṣe yẹn kíláàsì gan o very classy party pátí yẹn kíláàsì gan is the talk of the town ẹwà rírọ tó pa lẹ́nìí ó ní ah, ọtí yẹn tóun tò yẹn kò sẹ́ni tó torú ọtí bẹ́ẹ̀ yẹn mọ́ èèyàn kan let us do it ma Okay, ok èèyàn kan ní pọ̀rọ̀fọ̀rọ̀sì ní come back pọ̀rọ̀sì náà tó sì ní come back <laughs> mo rò pé kákùkù fi kákù ṣe fún mi twenty minutes so that mi ní mi nílé ni mo fẹ́ wá mọ́lé ní again mò ń wò mo kí mo kọ́ sórí kinní ló ní àwọn wáìn tó ń rà yẹn àwọn wáìn tó ń rà yẹn ṣe mọ̀ wípé òun ti ṣe kí ni ti bẹ̀rẹ̀ sí ní rajà lọ́wọ́ òun ah gẹ́ẹ̀ yìí máa ń purọ́ gan o Ah, ṣẹpẹtẹ pọ̀n òun pa fóò nínú rọ́ ó ṣáà ń tọrọ ó ṣáà múnú ara ẹ̀ dùn àwọn wáìnì yẹn tóun tò lọ́jọ́ yẹn lásán tọ́n bá tí wọ́n bá tọ́n bá tí wọ́n bá rí àwọn nǹkan tóun tóun ti tóun ti géènì lórí ẹ̀ tẹ́bá rí àwọn tó ti ń ọ̀dà àwọn wo ló ń ọ̀dà ṣé gbogbo orí skeleton ẹni pé ń parọ́ ó ti purọ́ jù ó ní wọ́n ti ń ọ́dà tẹ bá mọ̀ nǹkan tóun ti fi gain ṣé ò mọ̀ pé òun òun fi ń tajà ni aṣọ àwọn aṣọ tóun wọ̀ ọ́dà ti sùn lọ ọ́dà wo ló sùn lọ kí ló wọ̀. I'm gonna be there yes forgiving me if she go na stone me go and aunty Susan violent student ní ilé ní ẹ̀yin ẹ̀dẹ̀ máa ń bá mi wí kí n má máa ṣe violence aunty Susan ẹ̀yin ti Star Nation ẹ̀yin lẹ má ní kí n má ṣe violence ẹ ṣe wá jẹ́ violence student lẹ́ni bá àǹtí Susan ẹ̀yin lẹ má ń bá mi wí pé kí n yé ṣe má ṣe violence ẹ̀yin lẹ ń constitute violence lẹ́ni o. <laughs> ẹ̀yin lẹ ń constitute violence ní ṣàmùkẹ́ mo rán yín létí lẹ́nìí èmi èmi gan máma bá máa tún bá yín wí lẹ́nìí ṣàmùkẹ́ yìí lẹ máa ń bá mi pé kí n stop ẹ̀ pé ságẹ̀ ẹ̀jọ̀ ságẹ̀ ẹ̀jọ̀ ẹ̀yin náà ẹ̀jọ̀ síta sódà ẹ̀jọ̀ lẹ́nìí ẹ̀yin lẹ ń constitute nuisance lẹ́nìí yìí o <laughs> ẹ̀yin lẹ ń fa wàhálà lẹ ń fa violence lẹ́nìí yẹn stop ṣe bẹ́ẹ̀ o. Hmm. So I think she just loves pastor our pastor Genesis let pastor just call him call her she'll be melting. And she'll go and sew a new sultana. Ah, I bet you that she will be dancing like this. Ah, I just saw the in the anniversary like this when daddy calls her. Buki, pawoni, ni, mommy. ọmọ mi, ọlọ́run á wà pẹ̀lú mi dáàbò bò ẹ́ máa bọ̀ anniversary ọdún yìí máa bọ̀ ọmọ mi kán lè mọ̀ pa ìjà kò sí ìjà mọ́ láàrin èmi àti ẹ pa ṣóun tó lẹ sọ ẹ jẹ́ kí n chẹ́kì nọ́mbà yẹn ò bóyá ẹ̀yin ni oh daddy ẹ̀yin ni oh, oh daddy oh daddy oh. then she will go to the anniversary she will go and sew nice celestial dress ah and then ah hey tó máa máa jó gidi ah n bo ni kinní mi wà mo jẹ́ n play music ká kí n sọ bá ti bókì ṣe máa jó fún ẹ jẹ́ n ṣe drama yẹn fún ah àti Bukky máa jó bí lánìbásírì yẹn ijó yẹn máa pọ̀ jù ah ẹ ṣáà máa rán àti Bukky tó bá lọ sí lánìbásírì ní London ọmọ máa yí ni bí òkòtó àti Bukky máa bẹ̀rẹ̀ sí ní jó ni ah, ẹ jẹ́ jó láti Bukky fún tí tí àti Bukky bá dé anniversary yẹn báyìí tí wọ́n wọṣọ wọn báyìí láti Bukky wọṣọ yẹn báyìí tí wọ́n wọṣọ àdúrà yẹn tí wọ́n máa ah, àti Bukky máa ti ránṣọ àdúrà yẹn tí wọ́n ti máa press ẹ̀ wọ́n á ti lọ gbogbo àwọn plaintiffs yẹn ah, ó máa máa ah, ó máa máa ó máa máa ṣe kìkìkìkìkì báyìí ni plaintiffs àti Bukky wọ́n á ti mú gbogbo plaintiffs wọ́n ti fi starch sí tó yẹ pé àjọ̀dún yẹn báyìí <laughs> tán bá bẹ̀rẹ̀ tán yí ìdí wọn báyìí tán yí tán dá ìdí náà fi máa dá báyìí tán tó máa jó báyìí ni pé ah, ah, ah, dáàdì mi ti forgive mi àjọ̀dún ṣé ní gbogbo story pé ìyàwó wọn wà wọn ajó wà lẹ́yìn kò ní sí mọ́ bẹ́ẹ̀ mo sọ fún un gbogbo sórí pé ìyàwó wà wájú ìyàwó wà lẹ́yà ẹ máa wọn ọgọ́lọ́mọ lọ kíyàwó mọ́mí kìíní ṣẹ̀wá òkè kìíní kan àǹtí búkì máa jó tó máa dá sí i ẹ máa wọ́n gbà ìyẹn àjọ̀dún tó bá lọ ẹ wò ikú máa jó báyìí. àti ikú máa jó báyìí lọ́wọ́ ṣe báyìí. àti ibùkún ó please àwọn ṣe kí ló tẹ níbo lẹ wá ṣe local lẹ́yìn irú àwọn question àwọn local people wo ni yín náà mo máa ń hate kínní yẹn kéèyàn wá sórí platform mi kó máa níta làwọn please ó rude gan ṣe é kàwé ṣá ṣe é kàwé ẹ bá máa lo ẹ bá máa lo language yẹn tẹ bá lọ sí anywhere ok ó rude gan àwọn ará oko ló máa ń ṣe bí àwọn ọmọ ní ọmọ bridge ọmọ under bridge ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ń bì kọ́ ẹ̀kọ́ bọ́ sórí platform kan ẹ̀kọ́ ní ta làwọn àwọn èèyàn tó bá wà lábẹ́ bridge agbèrò tó ń pe tó ń pèrò sí mọ́tò Òṣòdì Òṣòdì Òṣòdì Òṣòdì òkè àwọn ló máa ń lo slang yẹn pé ta làwọn ta làwọn ẹ má gbé ìyẹn wá sórí platform mi mọ́ ṣẹ́gbọ́ ẹ jẹ́ ń delete ẹ̀ ewu ní ta làwọn please ṣé Òṣòdì lẹ́wà ni má gbé language Òṣòdì òkè débí àbí olóòṣà ẹ má gbé débi ẹ kàn bọ́ sórí ọ̀rọ̀ tá à ń sọ bí ẹ̀mí tó ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ta làwọn please ta làwọn wọ́n gbọ́ wọn ọ̀rọ̀ jákujàku bẹ́ẹ̀ wọ́n sọ platform mi ìfọ̀n àwọn ọmọ ní pàràgà ọmọ ilé lórí bí ẹ bá ti mọ̀ kẹfẹ́ wa máa kọ́mẹ́ǹtì sí bí ẹ wa máa ṣeré ń bí ẹ sọ̀rọ̀ dáadáa oh ah, hello eh, hello star girl hello ah, àbíkẹ́ kí everybody yeah, good evening everyone good evening everyone on this platform hello guys I hope you all are doing well I've been kan kì í ṣe pé ta là wọn please ta là wọn ta ni ta là ta ni aláyọ̀ ẹ̀ ta ni wọn Susan ní tántálà ni ó pọ̀ àbẹ́ẹ̀rí kò dẹ̀ já wá sórí style platform style girl ta là wọn please ta ta ta ni wọn ta là wọn ẹ kó ṣì o tẹ́ bá ti mọ pàrágà yìí ẹ má kórí burúkú wá síbi o. Ah ẹ máa mú paraga ẹ má ẹni mú ọpọlọ mọ ẹkàn wà ẹkàn wà ní abẹ́ bíríìjì Ọ̀ṣọ́dì ẹkàn wo ṣó ẹdìfàdé kan tá làwọn tá làwọn ló ń ṣe yín <laughs> títí náà nìyẹn kan <laughs> dúró sábẹ́ bíríìjì ibi kan ló ń paraga ló kàn wò wórí <laughs> ìṣó mi ó sì ń ta làwọn ẹ ṣọ́ ara yín o ẹ kẹjẹ kó rí yín lọ pé o ẹ má táìpù ta làwọn síbi ìmọ̀láyé yín. Yes, sì yé síkírásì ni àwọn táńtá lónìí yẹn àwọn wèrè dẹ̀ra ń ṣeré wá bí ní ta làwọn wọn raz kíní ọmọ ta ọmọ gbó ọmọ bridge. bíríìjì yẹn I ẹ̀yìn dà comment. kọ́ ẹ kọ́mẹ́ǹtì sí káàsì ẹ̀mọ̀ yìí tiẹ̀ ti dìlíìtì ẹ̀ ẹ kọ́mẹ̀ntì kí n fi píkṣọ yín àwọn èèyàn á kẹta ló ní delete ẹ̀ bàtà ẹ̀ that píkṣọ ẹ̀ hàn bọ̀dá bọ̀dá bọ̀dá under bridge bọ̀dá Bọ̀dọ̀ Ṣodioke Bọ̀dọ̀ Ṣodioke ẹ kọ́mẹ̀ntì káti ẹ̀rí yín ká mọ irú àgbèrò tó jẹ́ bóyá senior àgbèrò níyìn àbí junior àgbèrò níyìn ẹ má dán wò mọ́ ta ló ń jẹun tájá ń jù àwọn ohun ta làwọn ń bí àwọn ọmọ wúwú lọ wúbọ̀ wú lọ tẹ́bọ̀ àbórí táwọn ah, ẹ̀yin tèmi ṣe rí ọ̀rọ̀ àǹtí búkì ẹ jẹ́ ká gbàgbé ẹ̀sìn ẹ̀sùn àǹtí búkì ẹ má wà fún prọfẹ̀tì wa ẹ fi prọfẹ̀tì wa sílẹ̀ ẹ máa sọ̀rọ̀ Mohbad yín lọ tí ó ti yé yín ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ síbẹ̀ ẹ jẹ́ ká fi àǹtí Bukky sílẹ̀ tí ó yé yín téèyàn bá ń ṣe ṣó kò sí béèyàn ṣe lè mọ ṣó ṣe tó mistake máa ń wáyé bẹ́ẹ̀ mo sọ fún yín kò sì kéèyàn máa fèsì kámẹ́rà kámẹ́rà kì í ṣe bí kéèyàn kì í ṣe níbi símọ́tọ̀ kì í ṣe kékeré àgàtẹ́rò bá pọ̀ gan tó bá ń ṣe ṣó mo fọlọ́ǹbúra ọlọ́run pẹ̀lú ìjọ mímọ́ rí mi mistake máa ń wáyé tẹ́rọ bá ti pọ̀ gan because ẹ̀gún máa máa gùn wọ́n ó ti yẹ yín so ẹ má fi yẹ ká fi bínú ẹ jẹ́ ká pardon wọn because nígbà míì èèyàn lè sọ̀rọ̀ kó ṣe mistake kó dẹ̀ wò pé ah, àbádẹ̀ ti máa sọ ń tá fi máa mọ̀ pé wọ́n ṣe mistake ni pé tọ́ba wa ti wá ṣe another show again tán wá ní ọ̀rọ̀ genesis tí mo sọ lọ́jọ́ yẹn sẹ́ẹ̀ àló lè ní don't worry ọlọ́run á gbé ẹ e ga bí Lizzy bọ̀dá ta làwọn yẹn lélẹ̀ jẹ́ kí n mú fọ́tò ẹ̀ síta ọlọ́run á e ga bí Lizzy ẹ rí pé lórí burúkú ni yín abájọ fẹ́ sọ pé ta làwọn àbàṣẹ àṣẹ lórí burúkú boyfriend ṣẹpẹ̀tẹ́ pọ̀ ni so ẹ̀yin ni boyfriend Lizzy ẹ̀ẹ́n ọkọ̀ ẹ̀yin lẹ́ ń fẹ́ ẹ̀yin lẹ́ ń fẹ́ ṣẹpẹ̀tẹ́ ẹ̀yin lẹ ẹ̀yin lẹ wọn ẹ̀yin lẹ làwọn ẹlẹ́pọ̀n ẹ̀ tẹ́ ń fún lẹ́pọ̀n so ẹ̀yin náà wà níbi pátì tó ṣe tí àwọn ọ̀rọ̀ tí wọn ọ̀rẹ́ oúnjẹ jẹ ẹ̀ tó lórí burúkú ẹ̀ tó ṣe pátì tó ọ̀rọ̀ oúnjẹ jẹ ó wá wálé ni ẹ rí pé lórí burúkú ni ẹ jẹ́ ń wo píṣù ẹ jẹ́ kí n wo ẹ jẹ́ ń wo píṣù lórí burúkú ẹ̀ ẹ jẹ́ ń wo mi mọ̀ pé boyfriend Lizzy ṣẹpẹtẹ pọ̀ ni Ọ̀túnba. Oh, Ọ̀túnba so boyfriend ṣẹpẹtẹ pọ̀ ní olórí ibú ẹ̀yin ẹlẹ́pọ̀n ẹ̀ tẹ́ ti ń tẹ̀ ń fi kóró ẹ̀pọ̀n sóbò ẹ̀ tẹ́ ẹ kí n máa sọ̀rọ̀ ẹ̀ nínú àwọn ṣóò báyìí ẹ̀yin olórí burúkú yìí ń bọ̀ àwọn ẹ̀wò ẹ wo boyfriend yẹ ẹ wo boyfriend lizard. Ah àwọn ọmọ gáràjì ni wọ́n ọ ọ kí lẹ kó sínú kí ni ẹjẹ kí ni kíṣìn yín náà rèé kí ni canvas trainers wo lẹ kó sí nike nike ayé àti ṣo tí ẹ ṣe nike pé tí trainers ń ṣe wá rí báyìí bọ̀dà ah, ah. kí lẹ wọ̀ kí lẹ kó sí lúbo lẹwà ṣé tírì lẹwà àbí Germany àbí Paris gánpà wo lẹ wá wọ̀ yìí bàtà wo lẹ wọ̀ sí ìtẹ́dẹ́gò mójú yìí Ah, ah. bàtà yìí nìkan lẹ ní ni trainers yìí nìkan lẹ ní ni ẹyọ kan lẹ ṣáà ń wọ̀ lẹ ń wọ̀ lẹ ń wọ̀ ẹ ẹ̀yin tọ́lọ́run ò gbéga ẹ báwo lẹ ṣe wá rí jákujàku bá tí irun gbọ́n yín irun gbọ́n white ti wà ní ojú yín ẹ kí ló tí irun gbọ́n white wà lórí gbogbo imú yín ẹ̀yin lẹ ń fún lizard lẹ́pọ̀n ẹ̀yin lẹ lẹ́pọ̀n àbí èmi náà ti rí yín ẹ ní jíǹsì ẹyọ kan náà lẹni àti tírẹ́nàsì kan tó fi gbé rẹ́ẹ̀dì kọ nǹkan sí lára báyìí bíi kínní jákujàku báyìí lẹ́rí ṣẹ́rì ṣẹ́rì àwọn àwọn àwọn àwọn àwọn olófo ṣẹ́rì bó ṣe rí tí ò gẹrun ṣẹ́rì ṣẹ́rì wèrè eléyìí mo fẹ́ máa dá lóhùn hmm. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ṣẹ̀pọ̀tẹ́pọ̀n dọ̀la àbí ṣé ká ṣe ṣó ṣẹ̀pọ̀tẹ́pọ̀n ni àbí ṣé ká máa lọ ìwónú ẹ̀ ṣé ká ṣe ṣó ṣẹ̀pọ̀tẹ́pọ̀n fún bí twenty minutes àbí ká padà wá fún ṣẹ̀pọ̀tẹ́pọ̀n mi kò mi fẹ́ kí lẹ fíw ṣé ká ṣe ṣó ṣẹ̀pọ̀tẹ́pọ̀n àbí ká drop ẹ̀ ká padà wá fún ṣẹ̀pọ̀tẹ́pọ̀n olórí ibú olóṣì hmm, ó ti ẹ̀ wá lé ní tẹ́bàtẹ̀ gbọ́n nǹkan tó ń sọ ah, pátí tóun ṣe yẹn kíláàsì gan o very classy party party yẹn classy gan is the talk of the town ẹ wàá rí iná tó pa lẹ́nìí ó ní ọtí yẹn tóun tò yẹn kò sẹ́ni tó torú ọtí bẹ́ẹ̀ yẹn mọ́ <laughs> èèyàn kan ní let us do it ma okay èèyàn kan ní Poroski ní come back <laughs> Poroski na Poroski ní come back. <laughs> mo be pé kákókò fi kákó ṣe fún mi twenty minutes so that mi ní lè ní mo fẹ́ wá mọ́lé ni again Mo ń mo kí mo kọ́ sórí kinní ló ní àwọn wine tó ń rà yẹn wine tó ń rà yẹn ṣe mọ̀ wípé òun ti ṣe kí ni òun wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rajà lọ́wọ́ òun ah gẹ́ẹ̀ máa ń purọ́ gan o ah ṣẹpẹtẹ pọ̀n òun pa fóònù nínú rọ́ ó ṣàǹtàn ó ṣàmúnú ara ẹ̀ dùn àwọn wáìnì yẹn tóun tò lọ́jọ́ yẹn lásán tọ́n bá tí wọ́n bá tọ́n bá tí wọ́n bá rí àwọn nǹkan tóun tóun ti tóun ti géènì lórí ẹ̀ tẹ́bá rí àwọn tó ti ọ̀dà àwọn wo ló ń ọ̀dà ṣé gbogbo orí skeleton ẹni pé ó ń parọ́ ó ti purọ́ jù ó ní wọ́n ti ń ọ̀dà tẹ́bá mọ̀ nǹkan tóun ti fi géènì ṣé ẹ̀yin ò mọ̀ pé òun òun fi ń tajà ni aṣọ àwọn aṣọ tóun wọ̀ ọ̀dà ti sùn lọ ọ̀dà wo ló sùn lọ kí ló wọ̀ òun á wọ àwọn aṣọ yẹn gan ni òun máa wọ wọ́n wọ wọ́n wọ wọ́n wọ wọ́n wọ wọ́n Gold, tó ń wà góòdù ẹyọ eighty million ṣẹpẹtẹ pọ̀ ìyàwó dóbò láwìn kí lè tó máa ń purọ́ tó dẹ́ pé tó bá fẹ́ pa àwọn irú ẹ̀ ó máa ń easy fún ẹ láti mú irọ́ ẹ tún ní kí lórí burúkú ẹ tún sọ lẹ́nu lórí burúkú ṣẹpẹtẹ pọ̀ ọmọ òfò ọmọ olóbò gbígbẹ yìí lónìí èèyàn kan ìyá kinní kan yèyé yèyé kinní kan máa ń wọ̀ àti bùbá tí ìyá yẹn bá ti wọ̀ ọ̀rá àti bùbá báyìí kò sì kúrò ń bí korí burúkú kúrò ń bí kò sì lórí burúkú wọ́n ti fún yín two two thousand wọ́n máa ti fún yín two two thousand kí ló dé tára ní torí mo sọ̀rọ̀ ṣẹ̀pẹ̀tẹ̀ pọ̀n mo sọ̀rọ̀ ṣẹ̀pẹ̀tẹ̀ pọ̀n ara ń tin èèyàn gbà wá o ẹ gbà wá sọ̀rọ̀ ṣe pẹ̀tẹ́kùn wọn dùn wọn wèrè ṣé mi mo ní kí ṣẹ̀pẹ̀tẹ́kùn èmi mo ní kí ṣẹ̀pẹ̀tẹ́kùn àpòrọ̀ ọkùnrin. lèrè ní Lizzy ìjayà fáwọn onílara lórí burúkú ta ṣé pẹ̀lú gbogbo orí ẹ gbogbo gbogbo irùngbẹ tó kún fún un funfun yẹn ni ó fi jẹ́ Lizzy ṣe Lizzy ìjà fáwọn olórí ìbùfún báwo mo ṣe ń rárá ṣàpẹ̀tẹ́ pọ̀n olófo ìwọ táyé ìwọ tẹgẹ gbogbo trainers tó wọ <laughs> gbogbo trainers yẹn ti bàjẹ́ ṣé wọ́n tó rà aṣọ wọ̀ tó wọ̀ tó wà ní ṣé Italy àbíbo ló wà olórí burúkú mo ti búlọ̀kù wèrè ń sìn dé lórí burúkú ṣẹpẹtẹ pọ̀n ẹ̀gbọ́n tí ṣẹpẹtẹ pọ̀n sọ olórí ibú lizoso eléegun lóbò ó ní yèyé kan tóun mọ̀ bí ìyá òun ni wọ́n tí wọ́n bá wọ lace ó ní léèsì wọn ó ní léèsì wọn máa kọ́lé gẹ́ẹ̀yẹn ń pa gẹ́ẹ̀yẹn ń pa ó ń pa ó ń pa fóò nínú rọ́ọ̀ ó ní tọ́ba ó ní àwọn èèyàn tí òun máa ṣọ ni ó ní tóbìnrin yẹn bá wọ lace lace ẹ̀ lásán ó kọ́ ilé ó ti yá wèrè ó ti síko ó nídìí kan pé dókítà fún ẹ àwọn mental health kìíní kan gbé lọ sí department mental health kan lọ wo brain ẹ honestly i am not you know, lying honestly i'm telling you the truth now wọ́n nídìí láti lọ evaluate brain ẹ. Eh nígbà tó ní yèyé kan màmá ẹ ni ipe tó bá wọ léèsì léèsì yẹn máa kó odidi lé ó wá ókè o ó ṣáà máa ń fẹ́ pé tó bá ti wọ nǹkan kó ṣáà máa sọ pé kinní yẹn òun ló dáa jù láyé kó ṣáà máa sọ pé kinní yẹn a ó wọ́n gan-an ó sì gbàgbé pé èèyàn kan tẹ́ jọ lọ skul rí ti sọ fún mi rí ó ní ó ní lédì kan ti jọ lọ skul rí ó ní ṣẹ̀pẹ̀tẹ́pọ̀n lìzózó eléegun lóbòyí ó ní àwọn jọ máa lọ sínú boutique ó ní àwọn jọ máa lọ ra aṣọ ó ní ká fi ṣe example ó ní ká jẹ́ pé aṣọ yìí mm, pé òun mú aṣọ yẹn lìzózó ṣẹ̀pẹ̀tẹ̀ pọ̀n òun náà mú aṣọ the same aṣọ ó ní káwọn tó bọ́ta lẹ́nu bùtíìkì yẹn ó ní ṣẹ̀pẹ̀tẹ̀ pọ̀n àti máa máa sọ pé èyí tó òun mú the same thing làwọn jọ mú o àwọn jọ sanwó ẹ̀ ní o nípa dẹ̀ káwọn tó bọ́ta lẹ́nu ẹnu ọ̀nà wípé á dẹ̀ ti máa sọ wípé tòun ló jẹ́ original jù wípé eye kan náà làwọn sọ o bá dẹ̀ máa sọ wípé tòun wípé China ni tiẹ̀ Swiss ni tèmi ò rí bó ṣe rí ni Swiss ni wípé wọn àwọn ò tí ì ní bọ́ta nínú bùtíìkì yẹn ló ti máa feel superior pé ó ní low self esteem pé bó ṣe máa ń ṣe ni pé táwọn bá wá wà ní school wípé àdèmà àwọn jọ ra the same aṣọ ni wípé àdèmà sọ wípé wípé bóyá àwọn raṣọ yẹn ní six thousand naira nígbà dẹ̀ máa sọ fáwọn èèyàn yìí pé ah òun rà ní one million ni o one million lòun ra aṣọ yẹn fún àwọn àmọ́ pé ah ṣé aṣọ táwọn jọ rà níbi same boutique yìí kọ́ wípé táwọn bá jọ ọjà báyìí ó ló máa dàrú máwọn lọ́wọ́ ni pé kí ni ìwò kan ìwò kan nírú ẹ̀ ni pé èyí tó níyẹn fake ni original lèmi ń wọ̀ tí mo iye kan náà làwọn jọ ra o six thousand naira làwọn jọ ra o bọ́dẹ̀ máa ní one million ni lòun ra tòun pé ó ti máa ń wù àyẹn ti pẹ́ pé ọjọ́ tó ti pẹ́ ló ti máa ń wu ìwà yẹn ipe ìwà yẹn ló mọ lára dèní pé tẹ bá rí i pé tó bá wọ the same aṣọ tó máa gbé jáde pé wọ́n ń tà ní bóyá forty thousand wọ́n ń tà ní twenty five thousand pé ó sì máa máa bọ́ta máa sọ wípé fake ni pé original ni tòun àwọn aṣọ tó lọ ń kó ní ṣíìnì àbí AliExpress tó ń kó yẹn á dẹ̀ ṣe kí ni á dẹ̀ wà á dẹ̀ máa sọ wípé òun rà òun rà ní fifty million ẹ tún gbéye tó lòun wọ graduaries èèyàn kan ní deluded person bẹ́ẹ̀ ni Sàyítúndé ó ní ó ní ó ní jewelries yẹn she's not normal Or ọ̀rọ̀ ẹ kan lè rò pé ẹ̀rín ni ipe bóyá ọ̀rọ̀ ẹ̀rín àbí pé bóyá pé anything I will not lie to you that girl is not okay she needs brain evaluation she needs to be tested the true true because Elizabeth Mariam ni true because she did it to my sister Emagbo, she met in Saudi telling her in Lagos she just hike the price She ti gbọ́ a same earring ó lè ra earring yẹn ní twenty thousand naira Lizzy adebota ademanu wúra ní twenty million she's She's not okay. She's not all right. I think there's something eating her brain. Honestly, she's sick. Kò wá okay, kò wá all right. Gbogbo àwọn laces tó ń wọ̀ yẹn, gbogbo àwọn aláṣọ ló o. Tọ́mọ iye tó ń tà. Ó dẹ̀ tó ń sọ, ó jewelries tó ń wọ̀. Ó ní eighty skin ní bóyá eighty seven million. Lying effortlessly, yes. Eighty seven million lòún rà. Ẹ jọ̀ọ́ kí ni àwọn nǹkan tó ní ṣé nu ilé ẹ̀gbọ́n wọ́ ti eighty seven million lẹ́ni tó sọ pé òun wọ òun wọ uh, uh, jewelry tó òun wọ eighty seven million ni lẹ́ni tó jẹ́ pé kò lè fi mọ́tò tuntun kó lóun kóun kó fi ṣèwúyè lẹ́ni tó jẹ́ pé wọn ò lè jẹun níbẹ̀ ní eh, orienta tó ti ṣe patí wọ́n máa ń san owó ni tó bá fẹ́ jẹun ni kò lè afford láti san owó fáwọn èèyàn pé kán jẹ oúnjẹ àwọn èèyàn ò jẹ kò sí souvenirs kò sí nǹkan kan bó ṣe ní Saheed Òṣùpá máa wá Saheed kò lówó ẹ̀ kò wọ́n wọ́n wà tí kò sanwó wọ́n disappoint ni tí wọ́n jọ ń dúnàdúrà owó tó máa tó máa gbà tó ń sọ pé àbàdà Saheed à àwọn máa gbé àbàdà Saheed náà máa gbé point five tó ní à jẹ́ kí n fún yín one million wọ́n ní one million kẹ̀ àwọn ò lè ṣe show bẹ́ẹ̀ yẹn ní one million o nígbà tó yá wọ́n disappoint ẹ̀ ni wọ́n lọ ni wọ́n wá sí party yẹn kò lè afford ẹ̀ ṣérù yẹn ló níbo ló ti fẹ́ rí góòlù eighty million gbogbo ohun tó máa ń tò sára jágbára jìgboro fake they all fake a ṣà máa purọ́ kíyàn máa pa àwọn irọ́ téèyàn máa fi ní irú irọ́ wo lélẹ̀ kéèyàn máa sọ wípé aṣọ tí ìyá kan wọ̀ ìyá òun nìyá yẹn yèyé kinní kan mìíràn torúkọ yèyé yẹn pé aṣọ yẹn aṣọ yẹn máa kọ́ ilé ah, ó ní the brain evaluation o ó yẹ kán lọ wo ọpọlọ ẹ o ó ti ya wèrè ó ti sick ẹ̀rìn àwọn ìmúra tó dẹ̀ change tó change tó change tó change ó kàn ṣe fashion parade lọ́jọ́ yẹn àwọn aṣọ ṣipéṣipé àwọn earring tó ti wọ̀ tó ti fi ṣe ṣóòrí àwọn necklaces tó ti fi ṣe ṣóòrí náà wà lára àwọn bó ṣe àwọn nǹkan tó fi change lọ́jọ́ yẹn tó ń wọlé tó ń jáde tó ń change tó ń change honestly it's now i know Lizzozo is not normal she needs help sister joy she does she needs help kéèyàn máa sọ wípé aṣọ tí mọ gíní kan godmother òun kan wọ̀ aṣọ yẹn máa ń kọ lè kọ ilé she's not okay o kò wá okay o ibi tá a ti máa mọ̀ ní ẹ pé ó lè ní wáìnì tó tò lọ́jọ́ yẹn ó tó parọ́ ó ní àwọn wá ó ní àwọn wáìnì yẹn pé òun ti bẹ̀rẹ̀ sí ní gba òun ti bẹ̀rẹ̀ sí ní gba ọ́dà ah òun ti make lot of money kò make nǹkan kan bó ṣe máa ń ṣe ní ìgbà míì kò sẹ́ni tó máa pè é á máa sọ pé ẹ lò ṣé ọpọlọ dáàdì lẹ fẹ́ ọ́ìlì mélòó ni kí n fún yín irọ́ ló ń pa kò sẹ́ni tó pè ó máa ní kárìkẹ́ pe fóònù òun nǹkan tó business nǹkan tó ṣe ń tajà nìyẹn sì ni o bọ́ọ̀mù òṣì tó ṣe ń tajà nìyẹn ń sìn àríkẹ́ máa pe fóònù àwọn àgbèsè tí ẹ lò ọ́ìlì mélòó ni kí n fún yín mẹ́rin ẹ má wọ́n rí ẹ má wọ́n rí màá di gbogbo ẹ̀ ẹ get ẹ very soon àwọn aṣọ yín àbí ṣáwọn aṣọ yín gbogbo àwọn aṣọ yín mẹ́rẹ̀ẹ̀rin ẹ má wọrí ó máa rẹ́dì ẹ má wọrí ṣe máa ṣe látọ̀la lọ irọ́ ló ń pa kò ṣaṣẹ́ kankan kò ṣe aṣẹ́ kankan àríkẹ́ ló ń pe fóònù ẹ̀ ló ń gbé pé ẹ lo àríkẹ́ ti yá láti ṣẹ́jú sí báyìí tíyàn ò bá get ẹ rí pé ó máa dìde lórí ìṣòwò ẹ̀ á dìde báyìí lórí show rẹ̀ á dìde á ní mò ń bọ̀ o mò ń bọ̀ o mò ń bọ̀ mo fẹ́ lọ ṣe nǹkan o mo fẹ́ lọ ṣe nǹkan o á máa lọ fọwọ́ tọ̀ yẹn pé àní kò pè wọlé pé wọlé pé wọlé pé wọlé olórí ibú pé wọlé á lọ sọ fún yẹn á wá padà wá jókòó tó bá ti jókòó yẹn nígbà tí yẹn bá ti tí àríkẹ́ bá ti bá tó ti ṣeré lọ torí pé yẹn ó wà online àríkẹ́ àṣeré lọ tó bá ti rí pé àríkẹ́ ò gbọ́rọ̀ ọlọ́run mọ́ àlọ́fọwọ́tò àdìdì àlọ́fọwọ́tò ìyá wa pè wọlé àwọn ní ẹ lọ irú èmi sì nǹkan tó ṣe lé nìyẹn ẹ lọ ọ́ìlì mélòó lẹ́lẹ́ẹ̀fẹ́ èmi sì nǹkan tó ṣe lé nìyẹn ẹ lọ ọ́ìlì mélòó lẹ́lẹ́ẹ̀fẹ́ mẹ́rin ẹ má wọ́ọ̀rì mo ti máa páàkì gbogbo ẹ̀ àtúgbàgolẹ̀ ìyẹn tó pè ẹ lò ó aṣọ mẹ́rin ẹ má wọrí mo ti máa ń ran lọ́la máa ní kàn ran máa sort gbogbo àwọn aṣọ yẹn máa gbogbo everything máa ready trust mi ẹ má wọrí ẹ bá ti gbèsè látúnṣe báyìí sí pé àríkẹ́ ó yá tó pè wọlé ẹ lò ó ṣaṣọ mẹ́jọ lẹ fẹ́ gbogbo ẹ má wọlé mo máa páàkì gbogbo ẹ àtó pọ́n délé àbí ṣe fẹ́ ó pọ́n délé náà bẹ́ẹ̀ ni òkè ọpọlọ dádì nǹkan ṣé kí n fi sí ẹ̀yin lẹ máa miss ẹ̀ fúnra yín o ẹ̀yin lẹ máa miss ọpọlọ dádì yẹn mọ́ ó pọ́n délé o ṣe mọ̀ pé ẹ̀yin lẹ mọ bẹ ṣe fẹ́ kó má di pé mo máa lọ mix ẹ̀ jù fún yín ẹ̀yin lẹ mọ bẹ ṣe fẹ́ o ṣẹgbẹ́ má wọ ló máa dọ́dọ̀ yín irọ́ irọ́ tó ń bọ̀ irọ́ irọ́ lọ́làǹfààní tactics ni ọgbọ́n ló ń dà ní tactics ni ọgbọ́n ló ń dá kéèyàn bá lè pé rí for rí gangan pé ẹ lò ó mo fẹ́ ọ́ìlì gangan gangan gbogbo nǹkan tó ṣe demonstration nírọ́ ló ń pa á kò séèyàn kankan tó ń pè é pé àwọn fẹ́ ọpọlọ dádì ọpọlọ mọ́mí òróró kan ọ́ìlì kan kinní kan kò sí ọmọ yìí ló ń pẹ̀sọ́ pàbí àríkẹ́ kó máa pè wọlé tán jọ ń dẹmọ fúnra wọn ọ̀hún four one nine báwọn four one nine ṣe máa ń ṣe nìyẹn tó máa máa pera wọn tó ń ṣe oríṣiríṣi four one nine tactics four one nine tactics lẹ́ rí yẹn kò sẹ́ni tó ń pè é lẹ́nu jọ̀wọ́ sí jọ̀wọ́ tó ṣe patí tí ò sóúnjẹ tó ṣe pati fashion parade ní ọmọ ṣẹpẹtẹkùn ológbò gbígbẹ ìyàwó dóbò láwìn tó ṣe pati jẹ́wọ́ ló ṣe pati ìjọ wo ló sì ṣe patí tó ti sáré wálé ni pé ah, tẹ bá rà wọn wáìnì yẹn tí òun tò ta ló ṣe patí rí tó torú wáìnì yẹn àwọn wáìnì tóun tò yẹn àwọn ti bẹ̀rẹ̀ sí ní gba oríṣiríṣi kọ́ọ̀lé lórí òun ti méèkì ẹ̀ ní díẹ̀ àwọn èèyàn ti pè lórí ẹ̀ àwọn èèyàn ti ṣe kíní thank you starting amusa for the stars àwọn èèyàn ti pè lórí ẹ̀ gan àwọn èèyàn ti méèkì owó lórí ẹ̀ lẹ́nu jọ̀wọ́ sí jọ̀wọ́ ní ṣẹpẹtẹ pọn olégun lóbò ìṣekínni ló to wáìn lórí burúkú bíi bá a ló tún sọ kò tiẹ̀ tó kọ lẹ́nu ṣe bí mo ṣe ṣe ohun tí mo ṣe tàn án wáìn yẹn bíi bá ẹ̀rí pé ó fáìn gan kò fáìn thank you Sayetunde again kò fine ẹni bá mọ ṣe ẹgbẹ́ kò séèyàn tó ṣe irú ẹ̀ rí kò lè sẹ́ni tó máa ṣe irú ẹ̀ kò lè sẹ́ni tó máa tó tó máa tó tó máa tó wáìnì ní pátì nígbà téèyàn ta bá àjàṣẹ́ láyé àtijọ́ nígbà tarúgbó ń ta bó sínú showcase kò sẹ́ni máa ṣe kò sẹ́ni tó fẹ́ ṣe irú ẹ̀ ṣẹlẹ̀ ìrọ̀ ẹ̀rọ bá mo tó bá níbo mo ti borí wà á lókà gé ó lókà ṣẹpẹtẹ pọ̀n kéèyàn máa tó kéèyàn máa tó bá sí pàtí níbo ló ti ṣe oh my god ó ti ya wèrè ó ti sick ọpọlọ ẹ ti dàrú ó ti yí níbo ló ti gbọ́ lóko ń to báàsì patí o tún ń sọ pẹ̀lú over confidence báwọn báà tí mo tò yẹn tó tò o ò tiẹ̀ sọ pé àwọn báà tí mo tò sínú ilé àwọn báà tí mo tò sí patí báà tí mo tò sí patí yẹn <laughs> eh, ẹ̀rí báà mi báà ẹ nínú patí ah, ẹni tó ṣe ẹ́ ọlọ́run ò ní fi re fẹ́ni tó ṣe ẹ́ ẹn tó dà ẹ́ lámúṣẹ̀pẹ̀tẹ̀ pọ́n eléegun ló bò ìyàwó dóbò láwìn ó gbọ́kọ̀ yìí onímọ̀ mọ́yín ẹni tó ń dà ẹ́ láàmú tó ń ṣe ẹ́ ọlọ́run ò ní kò ní sun nísinmi tó fi ń sọ pé wọ́n ní fọ́ òun lòun kọ́kọ́ tó bá ní gbogbo orí mídíà yìí ní gbogbo gbogbo pátí tó ń fi ṣe àlùbùsọ tó ń gapá àwọn wo ló tó bá rí ẹ bá máa pírẹ́sì lọ́bàá àlẹ́ torí lórí burúkú ẹ̀ máa ń flag. patí láì ṣe gbẹ́bẹ́ yápọ̀ ṣe premier eh, movie láì ṣe pé ó ní movie tó ń ṣe láì ṣe gbẹ́bẹ́ yápọ̀ ṣe oríire kan àkànwọ́ àwọn wo ni patí wọn kíláàsì bíi patí òun ẹwà ẹ̀yin náà wá sọ patí tó kíláàsì bíi patí òun ó yẹ kó lọ bẹ́ sínú odò pẹ̀lú patí tó ṣe yẹn patí burúkú tó ṣe yẹn patí tí wọn ò jẹun patí tí ò séyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé Ah, ah, gbogbo ẹ̀ kàn ṣe gbórógbórógbórógbórógbórógbórógbórógbóró kò gbà mísíkì gan àgbọ́ nígbà tó ń ti mọ̀ wípé lófo ni ẹ́ àwọn nine tí màlá bá ń kọrin orin màlá máa ń yí ìtì gan wọn máa dún gbìgbìgbìgbìgbì pété pé gbogbo èèyàn máa fẹ́ ya wèrè wọn máa jó ni wọ́n ti mọ̀ pé lórí burúkú ni ẹ́ lọ́n fi sẹ́ẹ̀tì dáadáa lọ́jọ́ yẹn wọ́n lè sẹ́ẹ̀tì dáadáa nígbà tó mọ̀ pé wèrè ni ẹ́ ò sanwó wọn torí tó ń bá set dáadáa ah wọ́n mọ̀ wá wo tó màlá máa dágbó yẹn rú ni wọ́n ní wọ́n ní kí ẹ máa lọlé ẹ ní fẹ́ lọlé tí ẹ̀gún bá gun màlá ẹ ní fọ́ ẹ̀ máa máa wo pé time ti fẹ́ pé àìwọ́ ọlọ́run má jẹ́ kán má jẹ́ kán ti ọ́ọ̀lù yìí orin bẹ̀tẹ̀ ọlọ́run ń ṣe ẹ̀gún ẹ̀gún ògún lọ́jọ́ yẹn tó sùn kó lórí burúkú ni ẹ ṣe ni bọ́n ṣe ń flag mi ṣẹ́rí bí wọ́n ṣe rí ń sìn pé wọ́n flag ẹ máa mú ní kẹ press lover and like ẹ jọ̀ọ́ ẹ press ẹ rí wọ́n flag ṣé mo sọ fún yín wọ́n flag ẹ̀ wọ́n ẹ̀bẹ̀ ṣẹ́ yín rí ẹ̀bẹ̀ yín náà ń wò lọ́wọ́ ẹ̀ wo screen ẹ̀ ṣáà ní nǹkan tó kọ sórí screen wọ́n ń flag ó ń flag ó fẹ́ sọ̀rọ̀ sí actress Ìyábọ̀ Òjó kò fẹ́ kán sọ̀rọ̀ sóhun ọ̀rọ̀ ẹ̀ làwọn fẹ́ sọ kíní kan dáadáa ẹ̀ ọkọ̀ opó Ah, kínní kan bákan gbèrò kan ah, òun tẹ òun yẹ wọ́rọ́ ṣẹpẹtẹ rí ṣẹpẹtẹ pọ̀n tóun fẹ́ sọ lénìí ah, ó du òun òun ò láwọn ju ẹ̀wọ̀n ò láwọn aṣọ òun níbí ọlọ́run wá ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ lénìí kò sáwọn aṣọ ń bí ẹ jẹ́ kóun máa lọ ẹ̀rí pé olórí burúkú ni kò lógo ògo ti tán lára ẹ̀ òun ló ṣe ń wá sẹ́líbítì tó lè má ba máa yínú ẹ̀ rẹ̀ ṣé ojú ò tiẹ̀ ló yẹ kójú ti tiẹ̀ because actress boy is not gonna answer you anymore she's not gonna reply you anymore because you are nobody you are nobody to her wọn ò ní reply ẹ mọ́ ó máa ké kú ni igbe kíké ni gbé ni iṣẹ́ ẹyẹ lóko ṣẹpẹtẹ pọ̀n ìyàwó dóbò láwìn tó gbọkọ̀ yóò ní mọ́mọ́yín èṣù. E wàá ké kú ni ó máa ké wàá sun ẹkún ìkorò títí ayé ni torí kò ní mínì mọ́ tó bá ti tan fídíò sí ṣẹpẹtẹ pọn ọ̀rọ̀ ṣẹpẹtẹ pọn la wá sọ o ọ̀rọ̀ ṣẹpẹtẹ pọn la wá sọ àwọn èèyàn tí wàá rí pé òun ò lógo mọ́ kò sẹ́ni tó fẹ́ bá ẹ ṣe àwọn tó wá lọ́jọ́ àwọn kọ̀ báyìí fọ́ọ̀sì wá ni kó má bàa bú wọn ni ṣáàdẹ̀ ní gbọ́ tọ́pìkì míì mọ́ ó wá lọ gbọ́n lé ní ká má bàa sọ pé the same thing ló ń sọ lójoojúmọ́ the same thing ló ń sọ ẹni ẹlẹ́gbọ̀n wo ló lò lénìí ó ní ẹ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ dàda àti opó nǹkan tó pọ̀ ṣe bó ṣe pé bàbá ọkọ ẹ̀ kò dá which is not good lóòótọ́ ṣó ti yé yín èmi ò parọ́ bó ṣe ṣépè fún bàbá ọkọ ẹ̀ kò dá energy tó lò láti máa fi sọ̀rọ̀ fún bàbá ọkọ ẹ̀ yẹn ó yẹ kó lè lò ó láti fi ṣe kíni láti ní pé kó lò ó pé kó wá fi sọ̀rọ̀ nígbà tọkọ ẹ̀ ṣaláìsí which is true toro lo o tiẹ̀ sọ̀rọ̀ tó mọ́pọ̀ lọ́wọ́ lẹ́nu ló lò fún ara ẹ̀ kí ló lò ná ṣé ó lo oògùn ni ó lo ẹni olófo tiẹ̀ sọ̀rọ̀ ṣáìdì bẹ̀yẹn fún two minutes lórí ẹ̀ fi pé ń táìmù ìgbà tó ń sọ̀rọ̀ yẹn ìgbà tó ń sọ̀rọ̀ mo rò pé bóyá ah, kíní ẹ̀ ò jajẹ kò jajẹ ń gbà yẹn ọpọlọ ẹ̀ tutù ńgbà tó sọ̀rọ̀ yẹn fún two minutes two minutes náà ni o láàrin two minutes kíní yẹn bá tún jajẹ ló bá ní ah, ọ̀pọ̀ ah, Wùmí ló pọ̀ ló ń bá yóò pé ló ń pè ló pọ̀ ẹ mọ̀ pé gbogbo àwọn ras name ras name ras name local name ó kún ẹnu ẹ̀ bí kò máa pé Naira Marley ní dáadáa bíi kó pe Mercy Aigbe ní ti fún tẹ̀dọ̀ tòróró bíi kó mú kírìmù kó ní iṣan dádì fùrọ̀ mọ́mì àwọn àwọn nǹkan tá a gbọ́ rí àwọn nǹkan tó bá lókà lókà lókà ọmọ aláta àwọn ìwà illiterate àwọn tí ò lọ léèwé tó gbà wájú léèwé kọjá gbogbo àwọn nǹkan táwọn ní pé celebrity òun ògbòdò máa gbọ́ lẹ́nu àwọn celebrity gidi lẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ ọpọlọ mọ́mí ọpọlọ dáàdì àwọn orúkọ òṣì ló bá tún fún Wùmí lópó olórí burúkú tún sọmọ lọmọ opó ìwọ opó tó jẹ́ pé ẹnájì mm, tó fi ìyẹn ṣó tó ṣe léde nìyẹn ó wá lo ọgbọ́n kó má bàa sọ wípé ó tún gbọ́ta wá ń sọ pé ṣe pẹ̀tẹ́ rí pẹ̀ tó ṣe kò ṣe pé ṣẹ̀pẹ̀tẹ̀pẹ̀ ṣẹ̀pẹ̀tẹ̀pẹ̀ kò ní tọ́pìkì mi ó wá lọ gbọ́n mo rí nǹkan kan lénìí mo rí nǹkan kan lórí social media mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí ìyẹn ò ní ká má sọ̀rọ̀ ṣẹ̀pẹ̀tẹ̀pọ̀ o a máa ọ̀rọ̀ tẹ̀pọ̀tẹ̀pọ̀ la wá sọ gangan bẹ́ẹ̀ sì mo rí ẹ́nájì tí opó tó lò tó fi ń ṣépè fún bàbá ọkọ ẹ̀ yẹn ó yẹ kí ó lè ṣe kí nìyẹn pé opó lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn yẹn pé opó lẹ́nu ọ̀rọ̀ tó tó yẹn ó yẹ kópó lò láti fi ní pé kó fi wá justice fún ọkọ ẹ̀ ní pé àṣé opó lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn òun ti ẹ̀ rò pé opó ò tiẹ̀ ń ṣèyàn tó lè sọ̀rọ̀ òun ti ẹ̀ rò pé opó kò ti èèyàn tó máa ń ṣàì láti sọ̀rọ̀ ni òun rò pé kò ń ṣèyàn tó tẹ̀lé sọ̀rọ̀ ẹyọ kan tó lè jẹ́ kọkàn tán ni rárá ni nǹkan tóun rò nìyẹn nígbà tóun dẹ̀ gbóhùn opó báyìí àṣọ opó máa ń sọ̀rọ̀ fatafata fatafata ló pọ́ ń ṣépò oríṣiríṣi fún bàbá ọkọ ẹ̀ pé ah, opó ń tó ṣe ò dáa ó yẹ kó ṣe kí ni ẹnájì yẹn yẹ kó lò ó kó fi ṣe kí ni kó fi wá justice fún ọkọ ẹni kó tiẹ̀ bọ́ta kó fi rú nǹkan bẹ́ẹ̀ yẹn kó fi sọ̀rọ̀ pé kò báyìí ló ṣe ọkọ ẹ dáadáa ó dẹ̀ tí wá sọ pé òun fẹ́ ti ṣẹ̀pẹ̀tẹ̀ pọ̀n kan mọ́lé báyìí o abẹ́ẹ̀dẹ̀ rí ọlọ́run ti ṣèyanu fóun báyìí sìn wípé hmm, gbogbo nǹkan tí ṣẹ̀pẹ̀tẹ̀ pọ̀n ń rò orí ara ẹ̀ ló fi gbé ṣé wípé ṣẹ̀pẹ̀tẹ̀ pọ̀n pọ́n fẹ́ kóun ṣẹ̀wọ̀n kó tó digbọ́ patí ah, gbogbo nǹkan tí ṣẹ̀pẹ̀tẹ̀ pọ́n plan fóun ah, kì í ṣe kékeré o ṣẹ̀pẹ̀tẹ̀ pọ́n plan oríṣiríṣi nǹkan fẹ́ ba patí yẹn jẹ́ ni o ó ṣe lára patí kó n ṣá máa lè ṣe patí ṣẹ̀pẹ̀tẹ̀ pọ́n ní kó wá arrest òun èdè before patí gbogbo ohun tó ṣẹlẹ̀ nìyẹn ah, ṣẹpẹtẹ pọ̀n ah, mo dẹ̀ mọ̀ wípé bó ṣe tún ṣe kí ni tó tún kúrò lórí eh, gist lover o tún lọ sórí amẹ̀bọ lénìí ṣẹpẹtẹ pọ̀n o tún lọ póòsì sí bẹ́ẹ̀ lénìí ṣẹpẹtẹ pọ̀n àṣírí ẹ máa tú kò ní bò ó ah, àṣírí ẹ máa tú bó ṣe pé mo ti ń tú yín láṣìírí tíjọba dẹ̀ ti ń rí i pé mò ń tú yín láṣìírí ṣẹpẹtẹ pọ̀n náà èmi ti bábà lọ rìpọ́ọ̀tù ẹ ṣe é rí kó lè mọ̀ pé mo wà lẹ́yìn ẹ gidi ṣorí pé gbogbo ohun tó sọ pátá ni mo ń sọ orí pé mi nídìí láti gbọ́ fídíò ẹ orí pé mi orí pé ọgán àmà rẹ́rìn wà á máa róòlù ńlẹ̀ lẹ́pẹ́ lórí ibùkú lọ́mọ lọ́mọ <laughs> spagẹ̀ <laughs> gbogbo ohun sọ ó ti rí pé kọ̀ǹpútà ni mí orí pé mi ò play ẹ̀ orí pé mi ìbílẹ̀ orí pórí ni mo ti sọ ah, mo ti kókó ṣẹ́rí kó tó di pé ńgbà kíní ti ṣẹlẹ̀ báyìí ni mo ti lọ sí station ni mo ti lọ rìpọ́ọ̀tù ṣẹ̀pẹ̀tẹ̀ pọ̀n òun kò mọ pé mo ti rìpọ́ọ̀tì òun lèmi ti sáré lọ kọ̀wé mo ti sọ fún wọn kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe kí ni òun gbọ́wọ́ tiẹ̀ wá tó gbé wá yìí ẹ̀yin tèmi ṣe rí àwọn ìlú yìí wọ́n fẹ́ bà àwọn ọ̀dọ́ ìlú yìí wọ́n ṣàfẹ́ bà gbogbo nǹkan jẹ́ àwọn ṣẹ̀pẹ̀tẹ̀ pọ̀n ló fẹ́ dà ìlú ìrú àwọn ọlọ́fẹ́ banú ìlú ìjáná fẹ́ dàrú ṣe rí ọlọ́run ló ní pé kì í ṣe kékeré mi gan di spíkà ṣe rí ká jẹ́ pé mi ò ti di spíkà ni kó tó di pé ṣẹ̀pọ̀ tẹ́pọ̀ wá dé sórí Facebook tó wá jẹ́ pé wá ń lo amẹ̀bọ̀ ńsìn tó fi ń ṣe pé kínní níbo ni mi ìbá wà báyìí bẹ̀rẹ̀ ọlọ́run pé torí pé mo ti jẹ́ spíkà ni ọlọ́run ò ṣe jẹ́ kí ṣẹ̀pọ̀ tẹ́pọ̀ kó ṣe kí ni kó ráyè mú mi wálẹ̀. ìyá òye rí gbogbo ṣó ẹ̀yìn nìyẹn o